Exercise 1. Columns 1 and 2 only. Bata. Surabata. Fila. Surafila. Sokoto. Sura Sokoto. bàtà sóra bàtà ṣòkòtò sóra ṣòkòtò fìlà sóra fìlà. Exercise 1, columns 2 and 3 only. ṣé ó ra bàtà ṣé ó ra bàtà ṣé ra fìlà ṣé ra fìlà ṣé ra ṣòkòtò ṣé ra ṣòkòtò ṣé fila. ra bata. ṣé bata. ra sokoto. ṣé sokoto. Exercise 1, columns 3 and 2. Ṣé bata ṣé ó ra bàtà ṣé ó ra fìlà ṣé ó ra fìlà ṣé ó ra sokoto ṣé ó ra ṣòkòtò ṣé ó ra bàtà ṣé ó ra bàtà ṣé ó ra ṣòkòtò. Sorasokoto. sokoto. ó fìlà? Ṣé fìlà? Exercise 2, columns 1 and 2 only. La. Ṣé bàtà? Ta. Sota bàtà? gbà ṣó bàtà tà ṣó ta bàtà rà ṣó ra bàtà gbà ṣó gba bàtà. Exercise 2, columns 2 and 3. Sorabata. Sorabata. Sotabata. Seotabata. Sogbabata. Seogbabata. Seolabata. Seolabata. Sogbabata. Seogbabata. Exercise 2, columns 3 and 2. Seolabata. Seolabata. Seotabata. ṣé ó ta bàtà ṣé ó gba bàtà.